أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكافر رجبيل الحمد لله وبعد بقى قرى لهم قشن الألوية وصدقوني أولي من Yes, I'm ní ti ìkan. níjọ́ tó bá rí tẹlómìn. tí wọ́n jọ ń jà. tí wọ́n jọ ń fa. a ní ọkọ yẹn orí rẹ ti bú. a ní ọkọ yẹn orí rẹ ti bú. olùgbéyàwó yẹn ọ̀dá. olùgbéyàwó yẹn ọ̀dá. nítorí bọ́lọ̀ ń sànù tiẹ̀ lójú mi bẹ́ẹ̀. àánú gbà àánú bẹ́ẹ̀. àánú bẹ́ẹ̀. ọlọ́mọba wa ṣe fún ọ. ọlọ́mọba wa ṣe fún ọ. ọlọ́mọba wa ṣe fún ọ. ọlọ́mọkùnrin wájú ọlọ́mọ kókó yẹn lọ́mọ àlùbáríkà ọ̀pọ̀ akẹ́kì kan sì máa kú fẹ́ nìkan ọ̀dà kùrà ni wàá dúró lọ bọ́yọ̀ wá délé náà dá wọ́n máa kúrò àsìkí rẹ̀ wọ́n ti pè àpàtì àwòdé lọ́dọ̀ rẹ̀ náà sọ́dọ̀ bàdá tó dé sọ́dọ̀ bàdá tó dé kílẹ̀ fẹ́ wà lọ kílẹ̀ fẹ́ wà lọ kílẹ̀ fẹ́ kí n bẹ̀. ìyàwó rẹ̀ ẹ jẹ́ máa lọ ẹ jẹ́ máa lọ tẹ́ ẹ bá lọ tẹ́ ẹ bá lọ aláyẹ̀ sunkún wa ni aláyẹ̀ sunkún ẹ̀ ní kó bọ̀ gbà. bẹ́ẹ̀ ni abẹ́ kọ́. bẹ́ẹ̀ ni má ṣe ọbẹ̀ ọlọ́run má ṣe ọbẹ̀ ọlá kùránì wá dùn ọlọ́run ọlá láyà ìlàlá yàrá òde dùnú mẹ́ yàrá òde dùnú mẹ́ ọlá kùránì wá dùn ọlọ́run ọlá fàtà سبحان الذي لا نبى عليهم غير المغضوب عليهم ولا الضالين. ó wà àdúrà ló kù. ọlọ́run bá wa gbà á ọlọ́run bá fàdúrà yìí kà sí i àdúgbò ẹlọ́dọ̀ ọlọ́run ìjókòó ọ̀la ìjókòó lé ní ọlọ́dàkùnjọ́ ọba tó fi páwọn ti tàná dé káwọn àbáwá ṣe lánàá tó gbà lánàá eléyìí náà ọlọ́pàá àgbà ẹ̀mí gígùn àtàlàfíà wa láàárọ̀ lọ́sàn-án lálẹ́ níyàlẹ́ta bá a ti máa ń ṣe ilé láti lọ fún wọn wọn lánàá pa Muhammad wọn lálẹ́ àìlá ìlú lọ And I'm going to see Bianca there. And Jackie. And let him go there. Oh, yeah, now. Yeah, yeah, yeah. Okay. Opa, opa. Malo. Quiero que. Ay, tú sí, 我今晚就支持。 ẹ jẹ́ kí gbogbo àwa tí a wà nínú ilé gẹ́gẹ́ bí ẹbí ìyàwó ẹ jẹ́ kí gbogbo wa bọ́ síta nítorí pé àwọn àlejò wa tá à retí wọ́n ti dé ẹ jẹ́ kí gbogbo wa bọ́ ta ọlọ́run ti fún wa lójú ọjọ́ tó dáa káwa náà wá ṣe pápápá kó má di pé a tún máa sọ pé kí ló dé gbogbo àwa ẹbí ìyàwó ẹbí màmá bàbá ẹ jẹ́ ká bọ́ síta àyè iwájú yẹn wà fún àwọn ẹbí bàbá àti màmá dádì a lè ṣe nǹkan láì ṣe pé ẹ ti débí nítorí pé ẹ̀yin náà máa rí kó tó di pé bàbá yẹn máa sálámù wọn lè jókòó ẹ jẹ́ kí gbogbo àwọn ẹbí ilé ọkọ náà àti ń ṣe dáadáa mo rò pé àwa kan ṣì wà nínú ilé ẹ jẹ́ ká bọ́ síta àtàwọn ọmọ kékeré tí mo mọ̀ pé lójú ẹ̀mí àwọn bàbá àti màmá ire akàn ẹ̀yin náà àmín ẹ̀yin náà ẹ bọ́ síta kẹ́ wá wo ọkọ àǹtí yín kẹ́ ẹ dá mọ̀ lẹ́ni torí pa ìṣe mọ̀ ọlọ́run lè ní pé Burujide kẹ́ pàdé ara yín l'Amẹ́ríkà kò ní máa sí pé bọ̀dá yìí mi ò rí mo ti mọjú ìyá àwọn lọ́kọ àǹtí mi you need to recognize the presence of the family of the groom today so that one will be telling each other I don't know you you don't know me. dájú àwọn ẹ̀gbọ́n yín àwọn àbúrò yín ṣé wọ́n. Agbako. ìjọba yìí pẹ̀lú ìjọ wọn wá bè jáde bẹ́ẹ̀ lọ́sí máa máa bù yí o ìjọba tó ń jọ wọn bè jáde wọn á wọ́n ah, ó pọ̀ ó pọ̀ ó pọ̀ ó yá. ọgbọ́n ẹ lè ṣe wàá ọlẹ́dà ti ta ẹ̀.

mo ti mu ẹ eh, so ó ṣì lọ. ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní oòrùn bí ilé kí táàsì wa ọmọ bó ṣe rò èyí náà jẹ́ kàwé tó wà. sáà àwọn èèyàn pọ̀ lẹ́yìn ọ̀tá wọn tàbá wà lẹ́yìn ṣíṣe wa ọmọ ọmọ làwọn aṣọ torí pé ó ní. olúwa kò ní bà wá nínú jẹ́ ọlọ́run á bàbá àtàwọn màmá tí gbogbo àtàrà wọn jáde àfàlùbáríkà sí nítorí pé inú ẹnu kì í dùn ká mọ́ra bọ́mọ bá jọmọ alálùbáríkà ló mú yàwó àlùbáríkà wá bí ò bá ti rí bẹ́ẹ̀ akọ̀sọ́ náà ni pé àwọn ọkọ̀ ọmọ àmú nìkan mẹ́ gba wọn lọ́wọ́ àdó níyàwó lẹ̀ ó ti wọlé náà nìyẹn ọmọ tiwa ò rí bẹ́ẹ̀ mo lè gbàdúrà bí ọlọ́run ti mẹ́tẹ́ ẹ̀mí áújẹ̀ ni àwọn ọmọ mi sáré lọ sọ fáwọn ẹbí wa pé ẹ ti dé ṣùgbọ́n ṣáájú kí n tó lọ yẹ kí n gbowó mọ́tò bàbá dà ẹ bá kọ́ bàbá àgbà fún mi five thousand kí kàn lọ bàbá lè sáré àmì kó sọ. kàìlà yíyá ò kọ́ bàbá ayọ̀ wá jẹ́. kàìlà. see your àwọn bàbá wa mr mẹsàlájà tàlájú ẹ káwọ́ sílẹ̀ dáàdì mi àwọn ni ọmọ wa bẹ́ẹ̀ bá ti mọ àwọn ọ̀rọ̀ ti yanjú bá mi gbé apá lọ sí bàbá mẹ́rin kí n lè mọ̀ pé lóòótọ́ ni tọ́ba ti gbà wọ́n láyè màá mọ̀ ọ̀rọ̀ gbé abọ́ yẹn síwájú ẹbí rẹ̀ lẹ́bi ìyàwó sẹ́. ẹbí rẹ̀. ṣẹṣẹ. Amadu ká máa yọ ṣẹṣẹ. Ìlú lálàdé o. Amadu ká máa yọ ṣẹṣẹ. Àti délé bàbá wa o. Amadu ká máa yọ ṣẹṣẹ. Àti délé màmá wa o. Amadu ká máa yọ ṣẹṣẹ. Ẹ nítorí pé mo ti ń retí yín ní àti aago méjìlá táwọn bàbá bàbá wọ́n dẹ̀ ti débi ṣáájú àwọn tí wọ́n fẹ́ di àná wa tí wọn ò di àná wa nítorí kọ́ lè di àná wa náà ṣe wá ṣùgbọ́n tá a bá wọ ọlọ́run ọlọ́run aládéhùn lọ́lọ́run ẹgbọ́n náà tóbi gbogbo èèyàn. mi ló ṣe mímọ́ ní ẹgbẹ́ mi tóbi àní ẹgbọ́n náà tóbi. bá ní ẹgbẹ́ mi tóbi ẹ lè má ṣe kankan ní ló kàn mí pẹ̀lú tèmi. ṣùgbọ́n aláàbò méjìlá ẹ̀sà ẹ̀yìn ti débí ṣáájú wọn sàn mama Dickness wá débí ní tá a bá fẹ́ gbèrò nàró láago méjì àìdóde èèyàn tó bá dẹ̀jẹ̀ ṣọ́ọ̀ṣì náà ní tá aago mẹ́sàn-án bá ti lò wọ́n láago nìyẹn ṣùgbọ́n ìlànà lórí àwa ní máa bẹ lọ́n kírú ẹ̀ máa wá wáyé wàhálà àní máa bẹ lọ́n kírú ẹ̀ wá nítorí pé ẹ fẹ́ wá sọ̀rọ̀ yẹn mi ìfẹ́ gbowó tẹ́lẹ̀ ẹ bá sọ ten thousand owó ẹ̀ ní torí pé wọ́n wá wọn. torí ẹ ẹ máa ní pé mo ṣe àrí pé mo wá ti mo wọlé ọ̀tún mo wọlé òsì mo wá bẹ̀ látọ̀dọ̀ ọlọ́run pé ọlọ́run tẹ́ rí yan aládéhùn ni o aládéhùn lọ́lọ́run o ẹ̀yin lẹ́sẹ̀ mùsùlùmí ẹ̀mí mo ń ṣe kírísítà kankan lọ́wọ́ òun kan iná ọlọ́lọ́wọ́ àwọn la ní pírọ́blẹ́mù ọlọ́run kan kan iná ni mo wá ń sọ pé You making nkɔkɔ ten thousand tìmí náà bójú you tìmí ẹ wà á lè bẹ̀ mí kí n kọ̀kọ́ láì ṣe pé mo gba nǹkan díẹ̀ àbí àbí kí lẹ sọ tí n bá kàn bá bẹ ẹ tún ṣe jù bẹ́ẹ̀ lọ lọ́jọ́ ká wá tọrọ ọmọ ẹ ẹ dákun ẹ fi five thousand sílẹ̀ ẹ bẹ́ẹ̀ ni. adéyanjú ti tẹ̀ lẹ́yìn wá I ni yanjú ọ̀rọ̀ adéyanjú ti tẹ̀ lẹ́yìn adéyanjú ti tẹ̀ lẹ́yìn I yanjú ọ̀rọ̀ owó. ìmúra ìmúra yìí tí Yorùbá ní kì í kòkòrò kòkòrò lárúbáwá obìnrin obìnrin ló ń lò borù tipẹ́ tipẹ́ bàbá yẹn kí wọn bó bá ti wọ̀nyí ẹ bá wọ̀nyí tẹ̀sán. ẹ sọ pé ẹ káàsán sáà ẹ káàsán máa ẹ káàsán ọkùnrin lé ẹ káàsán obìnrin lé ẹ káàsán ọmọ lé ẹ káàsán afẹ́nifẹ́ lé ẹ káàsán ìyàwó lé ẹ káàsán alága àjọkòó ẹ jẹ́ ìdádìde náà ẹ ká kí wọn ní èdè mùsùlùmí sàlámà. téńté mi ẹ káàsán má máa fún búrẹ́dì kí ni ẹ káàsán alága àgbẹ̀ bẹ́ẹ̀ bá dìde mo lè bínú sórí ìyá yẹn ti gbogbo bó ti bí wa tó ó ń jà wọ́n mọ́ yín ẹ̀ǹdẹ́ ayé òní ní yín ẹ̀ǹdẹ́ ẹ̀ǹdẹ́ ẹ̀ǹdẹ́ ẹ̀ǹdẹ́ ẹ̀ǹdẹ́. ẹ jẹ́ ká kí wọn lédè òyìnbó lẹ́yìn èdè òyìnbó àwa sálámọ̀ sí wọn ẹ kà sọ pé good afternoon sir ẹ ṣe ọwọ́ yín báyìí Lagos state ẹ bá wà ok a wà lógún state i'm very very sorry good afternoon sir lónìí monday la máa ṣe kàtúntàn kan wọ wáyé good afternoon maas good afternoon all the family good afternoon our able moderator.

ẹ ṣe ẹ jókòó dáadáa. torí tí n bá ní pé kẹ́ẹ̀kan kí wọn lókèrè àwọn ọmọ abẹ́kúta aláyẹ̀sí púpọ̀ àwọn ọmọ kérèdè ní ọmọ gbàlejò wọn mọ yín dáadáa wọn máa ń gbàlejò mo dẹ̀ mọ̀ pé lẹ́ni ẹ̀ ní ṣàlejò ara yín mọ́ sẹ́kítírì ẹgbẹ́ abọ́síwájú ń bẹ̀ yẹn mo fẹ́ gba owó lọ́wọ́ wọn lójú gbogbo ẹbí ẹ kàn fi owó sílẹ̀ ẹ mọ̀ pé tí wọ́n bá lọ sí school máa rẹ́gísítà ṣe rí owó tẹ́ fẹ́ filẹ̀ tá a bá fọmọ fún yín lẹ́nu làá mọ̀ àwọn kan sọ lẹ́yìn bẹ́ẹ̀ pé ṣé wọ́n náà fẹ́ fi fọ́yàwó ni owó kọ́ lobìnrin mọ̀ níṣẹ́ ní gọlọ́tọ̀ gọlọ́tọ̀ bí bá gbowó jẹ wọ́n béèrè kíni ṣẹ́ṣẹ̀ ni orí tí mo fi ṣe mú díẹ̀ ní kékeré nù ẹ fẹ́ sanwó síbi ká tó lọ jókòó lẹ́yìn eléyìí ká dúpẹ́ kẹ́ẹ̀dẹ̀ mọ́kọ́ wọlé wá kíyà wọlé kẹ́ẹ̀dẹ̀ fira yín ọ̀ tó tán ń ta máa fi gbà ẹ̀ máa kó dòrè lé e máa kójó relé o wa kẹ́nikẹ́ni máa kọ́ yín bàdí ẹ̀ máa kójó relé. àmọ́ kójó relé o ẹ́ àmọ́ kójó relé o wa kàmá sílù kọ́ wà níbàdí àmọ́ kójó relé. Praise the Lord sẹ́lú alánàbẹ̀ Mustapha adúpẹ́ ní ọwọ́ Ọlọ́run Ọlọ́run tí ó jẹ́ kí ọjọ́ ayọ̀ yìí kó bá wa nítorí ti Mutiat ọmọ Ọlámilékan èyí tó fẹ́ fẹ́ ọmọ wa wọ́n wá nígbà àwọn ò ṣe nígbà káwọn kàn gbé ọmọ yìí sílé lásán wọ́n ní káwọn wá tọrọ ẹ̀ ẹ̀ mo fẹ́ èèyàn kan nídìílé àwọn bàbá mi báwo bá kú kí wọ́n fún wa ní àdúrà ìbẹ̀rù God bless you sir bí ò bá kú àgbàlú ẹ má kẹ́ ń kàmà. Hallelujah. Orúkọ Jésù. Orúkọ Jésù. Agbára ẹ̀kọ́ Jésù. Agbára adérajà ní ìlú àṣẹ ìjọba ṣe fún ẹ̀yìn àjọ àti àṣà ìjọba. Ogun kele ilé ẹ̀jọ́ dé bẹ́nikẹ́ni. Ayìnyá dé ìdá wípé ṣé olú ẹ̀gbọ́n ọpẹ́ wa. Ọba ayérayé olú ẹ̀gbá ẹ̀yìn wa gbogbo ọ̀nà ní gbogbo ìgbà ní gbogbo ọjọ́ ìṣẹ́jú àti wákàtí adúpẹ́ fún oore ọ̀fẹ́ ńlá àlàyé tá a rí gbà lọ́jọ́ tòní àwípẹ́ ṣe lórí ọkọ lórí aya lórí ìdílé kọ̀ọ̀kan ìbànújẹ́ ẹ̀jọ́ dé bá wa ìrìnàjò àlọ́ọ̀dẹ ẹ̀jọ́ dé bẹ́nikẹ́ni ogun kí ló ṣẹlẹ̀ ẹ̀jọ́ dé bá wọn ogun alẹ́ ìwámọ̀ ẹ̀jọ́ dé bẹ́nikẹ́ni agbẹ́yìnga wípẹ́ ṣe ọlọ́run ayé olú ẹ̀gbọ́n ọpẹ́ wa wọn bá àwọn ọba ìgbà ẹ̀yìn wa gbogbo ẹ̀ṣẹ̀ pátá olú ẹ̀ dáríjì wa ẹ̀ṣẹ̀ kọ́kọ́ ẹ̀ṣẹ̀ pápá olú ẹ̀ dáríjì wa ọlọ́run ayérayé ó yẹ darapọ̀ mọ́ wa agbára ìyàsímímọ́ ó yá kó sọ̀kalẹ̀ gbogbo àwọn táìmù àlòlú ayé àwọn sí mímọ́ àgbègbè àti àyíká olú àyà sí mímọ́ ọkọ ìyàwó yà yà sí mímọ́ àyà ó yà yà sí mímọ́ gbogbo àwọn tẹ́ máa lò láti ṣẹ́jú àti ọkọ̀ olú àyà wọ́n sí mímọ́ gbogbo ọ̀rọ̀ tó máa sọ olú àyà sí mímọ́ gbogbo ìsopọ̀ tó fi sọ ọkọ̀ olú àyà sí mímọ́ ó yẹ darapọ̀ mọ́ wa ó yẹ kún wa fún agbára lẹ́yìn ìnáwó ìlórúkọ Jésù aburú má jò ó ṣẹlẹ̀ wàhálà má jò ó ṣẹlẹ̀ Olúwa máa tẹ̀síwájú Olúwa darapọ̀ mọ́ wa Olúwa kún wa fún agbára agbẹ́yìnga torí pẹ̀yìn ọ̀rọ̀ ayérayé náà rò kó o ní fọ́ọ̀rọ̀ Jésù agbára wa. àmín àmín àmín lórúkọ jésù praise the lord praise the praise the living jesus ìtumọ̀ ẹ̀ náà ni pé agbọ́dọ̀ tó wàhálà àtàlágà ní ìsìn sẹ́lẹ̀ wà lọ́dọ̀ bẹ̀rẹ̀ mustapha ẹgbẹ́ nàdé mọ̀sálẹ̀ wà lọ́dọ̀ mustapha ọlọ́wọ́ lẹ́yìn sálà adúpẹ́ ní ọwọ́ ọlọ́run ọlọ́run tó jẹ́ ká ṣe bàbá àtìyá ọlọ́run tó jẹ́ ká ṣe bàbá àtìyá tí nǹkan rí bá dé bá nígbà mi wọn rẹ́ǹtì yẹn wọn ni kó wá jókòó àti lọ ṣe irú ẹ̀ rí pápẹ́ wọn á rẹ́ǹtì àmọ́ bèrè pé ìyá ń kọ́ bàbá ń kọ́ ó ti lọ ṣe ìyàwó kan tẹ́ pé ẹ̀gbọ́n ìyàwó ọkọ burúkú ní ìṣẹ̀lẹ̀ ó ṣe. torí ẹ̀ rà rí ẹ̀ ní rà á lájà bẹ ẹ̀yìn ẹ̀yìn gbọ́ rí àbí ká ra bottle water àbí ká mu mọ̀tínà àbí tó wá tó wà ká tó wò tó ń làágùn ẹgbẹ́ gbòòsà fún bàbá gbòòsà ló fi ń ṣe èèyàn ẹ̀sìn tó fi ń ṣe èèyàn ẹni tó mú ẹni tó ti kú ò lè jẹ tó kí ò jẹ jẹ ní ọmọ àrí jẹ mbẹ á lè jẹ tó lẹ́yìn ajẹ púpọ̀ màmá mo kí ni ẹkú oríire ọlọ́run tí ó jẹ́ kẹ́ni bẹ́yìn náà ń sáré mo fẹ́ gbogbo ọpẹ́ lọ́wọ́ yín ẹ bá mi gbé abọ́ ẹ gbé síwájú màmá àti bàbá ń yìí yes it's okay like that ẹ bàbá ń ṣínà abọ́ mo máa gbọ́ kéré pé mo máa gba five thousand lọ́wọ́ màmá àti bàbá yes mọ́mí ẹ má wulẹ̀ fún fifty fifty naira mi ò ní gbà á nítorí pé ọlọ́run tí ò jẹ́ kó máa dọ́ọ̀jì lénìí. oh ìjọba dé sùn lọ́dọ̀ ìjọba dé sùn lọ́dọ̀ ìjọba dé Santo. Fatima. ẹ jẹ́ ká jó lẹ́yìn èyí wọ́n á mú kàn wọlé wá. ẹgbẹ́ ló ń tèbọ̀ ẹgbẹ́ ló ń tèbọ̀ ọba ìlàyé aláìràbò ọba tó ní rírí ṣe òjìlógo ṣògo aláàfin ọ̀run aríranjìrànlẹ ọ̀pá kọjí kan èrò kan lù kan yò adúpẹ́ lọ́wọ́ ọlọ́run torí ọba onísábàbí rẹ̀ òun làlá òràbí táwa ń sìn ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ ni. dádì mo ní àwa kan sá ra sọlọ́run ọba àwa kan sá ra sọlọ́run ọba ọba tí òdòjú àdúrà sí wa. Daddy, mommy, am I right? My name is Arike. Daddy, is she Arike? Am I right? That's what we give me here. Daddy, you want to marry your daughter? Never been touched, never been kissed. Elegant lady, flamingo lady. No, we have not touched her. Have we touched her? No, no, no, no, no, no, no. Daddy, you want to marry your daughter? the damsel of Biobaku family. Bakura. Daddy, am I communicating? You are making Mommy, am I communicating? Oh, yes. You are oh. family, am I communicating? Oh, yes. Oh. Daddy, we want you money, you are being princess. Daddy, have you permitted to enter your palace? Though our family have been seated, have you permitted? We want to seek the hand of your daughter in holy wedlock. Committed, but the final says between my brother and my I'm an, uh-huh. Daddy, once again, I'm repeating my mission. Sir, Thank you, sir. Thank you, ma. You didn't ask your wife. Is it permitted? Nígbà tí bàbá ọmọ ń sọ̀rọ̀, wọ́n ní kò sọ̀rọ̀ orí ìyá ní kò sọ̀rọ̀ bàbá ọmọ wọn ní kò sọ̀rọ̀ ọmọ torí lè jẹ́ ká dìde gbogbo ọ̀ṣẹ́ máa bọ̀ ẹ dìde lẹ́ẹ̀kan náà we are capable yes nítorí kò sí wàhálà dòdò dúdú níṣẹ́ títí wa ẹ mọ ọláwọ dòdò tí wọ́n bí tí wọ́n fẹ́ ta gbígbé àtàgbígbé ṣe ẹ má bọ̀ dádì tàbí mọ́mí àmọ́ àwọn abẹ́ ẹ̀fẹ́. bàjẹ́ mọ́mí mọ́ ti ọlámilékan àti abídèmí ó ṣojú mi kò ní tọwọ́ mi bàjẹ́ yàgò wọn small dédé mọ́mí mọ́ ti ọlámilékan àti abídèmí ó ṣojú mi kò sì ní tọwọ́ mi bàjẹ́ ẹgbẹ́ wọn yẹn kàn sókè ara yín kò ní àkíyèwọ̀n mi lọ́wọ́ lọ́la láúlá. Ayùkú wọ́n ti sọ wọ́n ti sọ bẹ́ẹ̀ ni hmm. lóòótọ́ abẹ́ẹ̀kọ́ hmm. ẹ alájà ló fi ẹrẹ́ rìn ẹ bá ń gbá bọ́ síwájú alájà ṣẹ́rí gbogbo òyìnbó tó ń sọ yẹn mo expect gbogbo wọn dìde kẹ́ẹ̀tì ẹ̀ wá sanwó èbú yẹn are ah, ah, also in poor alága yín dáadáa eh? owó òdòdó lè fi ran níwèé yes owó òdòdó kí tún ni ìrèké ìrèké ń bẹ ń lé ẹ̀yin tẹ ẹ àwọn náà sọ bẹ́ẹ̀ nípa o bẹ ń lé ń bọ ọdá sọ pé èmi ní òdòdó àwọn wá sọ pé èké. ọkọ lásán yìí. ọtí expect ọkọ ìyàwó. ọkọ ìyàwó. ẹ ṣe skit lọ́wọ́ ni ọtí retí ọkọ ìyàwó ọkọ ìyàwó ọ̀gá ajá lọ ẹjọ ẹjọ ẹjọ yẹ ká jẹ bọdì ẹ kí máa tẹ̀lé kí máa yà kí kámẹ́rà máa tẹ̀lé yín báyìí báyìí báyìí báyìí yẹ nìṣó bẹ́ẹ̀. nǹkan tó fẹ́ rí nìyẹn o bẹ́ẹ̀ náwó bẹ́ẹ̀ náwó wọn máa táàsì yín náà ni o ọ̀rẹ́ láti táàsì yín wọ́n gba gbogbo àpò yín jọ ẹ̀ múra kẹsàrà gírí. wọ́n retí ọkọ ìyàwó sẹ́ ẹ ṣe kiri fìlà jẹ́ kó wà lápò ẹ kó wà ẹ. Thank you. nǹkan tẹ wọ sásẹ tí sísá lè máa fi jọ. ẹ jọ ń bọ̀ ń bọ̀ àwa la lọ kọ́ wa ẹ má bínú ẹ má jẹ́ ká má bínú mi o àwọn èèyàn máa rò pé yàrá kan ló dá dúró nínú ilé ìsìn kí ló ń ṣẹlẹ̀ báyìí ọkọ ìyàwó lè yá gbé báyìí gbé bọ́ọ̀lù. ẹ kì í ṣe é jẹ ẹ jọ o ẹ lẹ bẹ ẹ kọ́kọ́ lẹ mọ́ lẹ́nu a máa pàdé lé ẹ là mọ́ lẹ̀ ẹ jẹ́ kó yé yín àwa ti lé ẹ kì í ṣe yá nà ẹ àwa ti lé a máa pàdé ẹ kì í ṣe a máa ẹ ẹ máa ranjú mọ́ ẹ kì í ṣe ọkọ ìyàwó fẹ́ wọlé ẹ àjọ máa wọlé ni ó yá èrò bodò.